mo kì í káàbọ̀ sí ajá àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmìdí ọ̀làsànlóye lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlú mọ̀ọ́kọ́ òṣèré tóyìn abraham àti kọ́láwọlé adéyẹmí fi ìdùnnú hàn látàrí àwòrán ọmọ wọn àti ìyá wọn tí wọ́n fi sórí ìtàkùn ayélujára wọn tí wọ́n sì kí wọn kú ayẹyẹ ọjọ́ ìbí wọ́n sì tún fi àsìkò yẹn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé irú àkókò báyìí bá wọn láyọ̀ àti àlàáfíà tí mẹ́sàn-án gbajúmọ̀ agbóhùnsáfẹ́fẹ́ lórí ayélujára ìyẹn tókẹ́ mákinwá ló fi fọ́nrán kan sí orí ìtàkùn ayélujára rẹ̀ wípé ó máa ń ya òun lẹ́nu nígbà tí òun bá rí ọkùnrin tó rẹwà tó lọ fẹ́ obìnrin tó burẹ́wà nítorí kò fẹ́ àwọn abẹ́lẹ́jayán àmọ́ o ó ní òun mọ̀ wípé òun rẹwà púpọ̀ òun ò sì ní kí àwọn ọkùnrin má wá bá òun wípé wọ́n lè gbìyànjú ẹ̀ nítorí wípé wọn kò mọ ìgbà tí wọ́n máa borí òun nílé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká aránṣọ Yomi Casual ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun fún aya rẹ̀ aya Yomi Casual ló fi eléyìí sórí ìtàkùn ayélujára rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ náà sì ń kí kú oríire wípé àwàyè ló máa wa ọkọ̀ náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúmọ̀ Blessing Mary ti sọ wípé yíyí orúkọ ẹni padà nítorí ìgbéyàwó kò ní ohunkóhun ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti sọ fún òun wípé kí òun yí orúkọ òun padà láti wúndíá ti arábìnrin gẹ́gẹ́ bí orúkọ ọkọ òun wípé èyí jẹ́ ohun tó kò òun lómi nínú wípé òun ti ń gbé ìgbé ayé òun láti bí ọmọ ogún ọdún kó tó di wípé òun wọ inú ìgbéyàwó bẹ́ẹ̀ sì ni kò ń ṣe ohun tó rọrùn láti yí orúkọ padà lójú ẹsẹ̀ nítorí ìgbéyàwó wípé ohun tó ṣe pàtàkì ni wípé òun fẹ́ ẹni t tó jẹ́ ọ̀rẹ́ òun ẹni tó lè ṣe gbogbo ohun tí òun fẹ́ ẹni tó lè gbóhùn yékéyéké ẹni tó sì lè fún òun ní ayọ̀ àti ìdùnnú tí òun nílò ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká òṣèré Lateef Adédìméjì fi àwòrán kan sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tó ti dijú bí ẹni tí ó ń gbàdúrà bẹ́ẹ̀ ló sì gba àwọn olólùfẹ́ rẹ̀ nímọ̀ràn wípé kí wọ́n máa rí wípé wọ́n mí kanlẹ̀ kí wọ́n dijú kí wọ́n sì ṣàdúrà sí Ọlọ́run lókè nítorí wípé gbogbo ìgbà ni ó la etílẹ̀ láti gbọ́ àdúrà wọn kí wọ́n sì ní ìgbàgbọ́ wípé Ọlọ́run ti gbọ́ àdúrà wọn kí wọ́n sì jáde lọ síbi ọrọ̀ ajé wọn pẹ̀lú ìgboyà ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìsọ̀rọ̀ ní gbèsì ìlú mọ̀ká Tòtòdíké fèsì sí ọ̀rọ̀ tí ọ̀kan nínú àwọn olólùfẹ́ rẹ̀ lórí ayélujára kọ sí abẹ́ fọ́nrán kan tí Tòtòdíké fi sórí ìtàkùn ayélujára rẹ̀ nígbà tí ẹni náà kọ wípé kí ó jẹ́ akíkanjú ìyá fún òun kí ó sì má dá ẹnikẹ́ni lóhùn ohunkóhun tí wọ́n bá sọ sí eléyìí ló mú kí Tòtòdíké dá a lóhùn wípé òun kò fààyè gba irú àtẹ̀jíṣẹ́ bẹ́ẹ̀ rárá wípé àwọn òtò torí ẹnikẹ́ni jẹ́ akíkanjú ṣùgbọ́n àwọn ti torí ara wọn di akíkanjú ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ọ̀kan lára àwọn olùkópa Big Brother Naija ti ọdún 2020 ìyẹn Tọ́lání Bad ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ wípé ẹnikẹ́ni tó bá fi lè polongo ìgbéyàwó tàbí ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú olólùfẹ́ rẹ̀ lórí ayélujára ti parí ìgbéyàwó wọn kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta pẹ̀lú ẹ̀dùn ọkàn ni ọmọ kan lára àwọn ìlú mọ̀ọ́kọ́ òṣèré fi túfọ̀ ikú ìyá rẹ̀ ìyẹn adéjùmọ̀ emmanuel wípé ìyá òun ìyáàfin adéjùmọ̀ bọ́láńlé táwọn èèyàn mọ̀ sí ìyá sàlá ti ta tẹ́rù nípa èyí ló mú kí ọ̀pọ̀ àwọn òṣèré máa kí ìdílé náà wípé wọ́n kú àtẹ̀mọ́ra pọ́lọ́run àtẹ̀yà náà sáfẹ́fẹ́ rere ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká òṣèré Ukeria Anunobi ló fi fọ́nrán kan sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tó ti sọ wípé ṣé ẹ ṣàkíyèsí wípé àwọn èèyàn ti ṣetán láti ṣe ohunkóhun láti lè di ìlúmọ̀ọ́ká lórí ayélujára ó ní kódà wọ́n ti ṣetán láti fi ìgbéyàwó wọn sílẹ̀ tàbí ṣe ohunkóhun láti lè jẹ́ ìlúmọ̀ọ́ká lórí ayélujára ní tipátipá ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà arákùnrin Solomon Buti ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti jẹ́ kí àwọn ọkùnrin mọ̀ wípé ọ̀pọ̀ àwọn ọkùnrin ni wọn kò mọ̀ wípé ìwà burúkú ni kí a máa yan olólùfẹ́ wa jẹ wípé ẹ̀dùn ọkàn ló máa ń jẹ́ fún àwọn obìnrin nígbà tí wọ́n bá mọ̀ wípé ọkọ wọn ń yàlè níta wọ́n á máa wora wọn wípé ṣé àwọn ò dáa tó fún ọkùnrin yìí ni ó sì máa ń mú kí wọ́n máa ronú ní ọ̀pọ̀ ìgbà eléyìí ló mú kí ọ̀pọ̀lọpọ̀ olólùfẹ́ rẹ̀ náà sọ wípé òtítọ́ ló sọ. kọ́níjú báyìí lọ fún àjàbalẹ̀ ròyìn amúlùdùn mẹ́wàá wá láti orí ayélujára Ọlámídé Ọlásànlẹ̀ lórúkọ tèmi ó dàbọ̀.